ọdọọdún ni pèrègùn máa ń máwọ̀ tuntun wálé ayé ọdún ò lè yọ ọkọ́mọ òbí má gorí igbá èyí ló mú ká máa pe gbogbo ọmọ bíbí ti ìlú ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ mẹ́kùn láàyè síbi ayẹyẹ àjọ̀dún ẹ̀gbẹ́ unity day ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ odidi ọ̀sẹ̀ kan la fi ṣe é ṣùgbọ́n àṣekágbá rẹ̀ yóò wáyé ní ọjọ́ kẹjọ oṣù kẹwàá ọdún two thousand and sixteen ní ààfin ọba ìgbàlódé new central palace complex ojúde ọba tuntun ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ ètò lóríṣiríṣi lọ́lọ́kùn òjọ̀kan láti là kalẹ̀ a fi ẹ̀mí ìmoore pẹ̀lú àmì ẹ̀yẹ dẹ́gbọ gbogbo àwọn tó ti lọ́wọ́ sí ìdàgbàsókè ti ìlú ẹgbẹ̀lọ́lá bákan náà a ó ṣe ìkówójọ igba mílíọ̀nù náírà èyí tí a ó fi parí ààfin ìgbàlódé tuntun a ó máa gbé ọlọ́run ga nípasẹ̀ ìdàgbàsókè tí ó ti ti ọwọ́ àwọn mísínárì wáyé sí ìlú ẹgbẹ̀ láti bí ọgọ́rùn-ún ọdún sẹ́yìn wá lẹ́yìn èyí a ó tún ṣe ìfilọ́lẹ̀ ìwé tí a ti ọwọ́ Dr. Daude ẹ̀kọ́ tí àkọlé rẹ̀ ń jẹ́ it just happen to happen àti àwọn ìrántí Dr. Campion bí a ṣe dá ẹgbẹ́ hospital kalẹ̀ nínú ètò náà la ó ti ṣe ìfilọ́lẹ̀ mùsíọ̀mù kìrìsìtẹ́nì ní ilé tí òyìnbó ẹ̀gbẹ́ reverend tiscom gbé nígbà tí ó wà ní ẹ̀gbẹ́ oríṣiríṣi ètò láti là kalẹ̀ bí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ayò títa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ má mísì ẹ̀ local organizing committee àti ẹlẹ́gbẹ́ ti ìlú ẹ̀gbẹ́ ọba irukera ìrúkẹ̀ra ajáàmọ̀tọ̀ kejì ló ń ké tantan tan pé ẹ máa bọ̀ wálé reverend S.O. baba warun local organizing committee chairman olùkéde kéde kéde.